تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọjọ́ kí wọ́n kọrí ogún ìnùgbò yí ní ìwòsù yí máa jẹ́dẹ́ ìmá bókì ní ọ̀rọ̀gbọ́ lọ́tẹ̀mẹ̀yẹ ìfẹ̀lẹ̀ ilẹ̀ tí wọ́n kọ́ èyí ni islamic calendar àdéhùn dùgbúnyọ́wọ́ mẹ́ẹ̀ ẹ̀fà ìyọ̀dọ̀ 1438 èyí alólẹ̀pàá gregorian calendar èyí ni ti 19 june seventeen èyí ti twenty kó so insha allah karatuwa àdéhùn sóràtú rúù sóràtú الروم àdéhùn kọ́ yẹ́lẹ̀lẹ̀ ayọ̀ ẹ̀kẹ́ àìkúnnù rẹ̀ àdé ayọ̀ ẹ̀kẹ́ fàpẹ́ kéèbì kọ́ yẹ́lẹ̀ ayọ̀ ẹ̀kẹ́ fàpẹ́ kéèbì lẹ́ wàdà ولكن أكثر الناس لا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم الغافلون نبقى سيوية لديكو تو يا مونك دوكا كادو برولا يجوب ولا يبقى تو دا ما يا يوم ملوغوي a eki akɔ a yanni ɖeka ɖe ɔvɛrɛ ɔla wa edu yɔnyɔ alikowo ɖe ɔdzɔ ayɛ so maya lɛ do ŋua kaka kɔntiniu karatu ako yewu. wàhálà wọ́n. فدعنا بما هو الذي وسن من الدين قرآن قرآن وكان يدعى ما قدم لنا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم وعد الله القول يوم ubalu tademi si kakabu rum maya dabu faris kó ọjọ́ máa yá dàbò paris lẹ́yìn wọ̀yọ́ ọmọ ibi yẹ̀fúra ìmúminún dábàá kàti fòbìbò àmì múni òbí ọjà níbi muhammadu kùmàjí mẹ́ka ọjọ́ kàmí kírísítẹ̀n àyà dáná àmì káàbìrì òbó paris lọ ọjọ́ ilẹ̀tọ̀jọ́ ìdàwà yẹn máa yá jẹ tòdó àmì kírísítẹ̀n òbí màmájà mi mọ̀ ní mọ́ngà náírà mọ́ngà big maji naira monga ní kìí ṣe ọ̀rọ̀ ọjọ́ màdútọ́gbà ojú gẹ̀ẹ́síá mabojima islam mabojima múmáyìn òbílẹ̀ òbí ọ̀túnbẹ́kì aṣíkọ́lọ́kọ́ takàdọ̀ ojú ojú gẹ̀ẹ́síá máa lè bẹ́ẹ̀ dọ̀ọ́ Kiti unaini muda mimi wao. Kai. So, I'll call your promise. Ayajirogwani ngani bi Muhammadu ìtú ìkùránì ó máa gbá gbogbo atọ́yọ́ kọjọ́ wáde nẹ́sàrà láàmì kírísítẹ̀nì ọjá máa ṣòdè lẹ́yìn kakọ́dọ́mẹ́ lálẹ́ kí akọ́dọ́mẹ́ ta lálẹ́ tọ́dọ́mẹ́ láì kí yọ ìbọ́dọ́ ayọ́ ọdọ́mẹ́ láàmà wá dìgbà ọjọ́ dàkẹ̀kọ́ wá mi abu faris gbégi dáhùn náà ká máa lọ ọjọ́ òdòdó bẹ́ẹ̀ a máa bú nálẹ̀ kàákà ẹ̀ a máa ràrẹ̀ ọ náà rà róòlù a ti ṣe germany anabi muhammadu sallallahu alayhi wa sallam anabi penetrate yánà ọjà nàmánà فدى سيدنا عمر بن الخطاب أمي صحابي كسك ما expedition تو يانلي أما دون مالا دون ماوا mama ma kamu di madugido yana mako katari ufako mbogi sisi papa wa ko yelere òun ọdọ́ mẹ́gbọ́ ẹ̀ ló dẹ̀ ọdọ́ òṣìṣàn ọdọ́ mẹ́gbọ́ ẹ̀ ló gẹ̀dẹ̀ yìí a máa bí christian dù kí ọdọ́ mẹ́jọ màá àmàdù ibi fẹ̀yìdì náà mọ̀rọ̀ bí kànẹ́bì máa ń ọdọ́ mọ́ ní ilẹ̀ ti náà mọ̀rọ̀ dàdí ní islam àdábà yọmọ lẹ́dẹ̀ ẹgbẹ́ ti fẹ̀yìdì náà mọ̀rọ̀ dábà yìí ó yà ní palestine ó yà ní sham gabadia under the leadership of eh, Khalid ibn al-Walid saifun min saifillah mamu penetrate mamu oyane Damascus oyane Palestine amójáde ọgbẹ́sì dédé ọ̀hún ní christian papọ̀ ìmúdi islamic country ọgbẹ́lẹ́yìn expedition wọ́n dábàá ó yá nà ọ̀ paris lẹ́ ẹni ibi fẹ̀yí dínà umar òun lẹ́wọ̀n wọ́n dábà tọ́mọ́ àmì káàkiri agúnná dúkìdẹ́mọ́ ma ọmọ alẹ́mùtẹ̀ gbà ó dè ó ná igbó ma dú papọ̀ jákàdó ibi fẹ̀yí dínà umar ma wà nílẹ̀ gbá ó yá nílẹ̀ gbá gbá ìmúdánilá ukisiku bei ran ene masul account le ubo yanibi kwa koji za ene homo ridomo abi islam mudaba omo kwa omo de omo de una palo mo guche rio kwa koja kadiri tak mama dini islam ba hypocritically ewu munafiki o mabadini ke magba conventionally oyí akámi ìsìlámù pàtó yí ti kó lórí àmà mi ìsìlámù gbóyú béjìbéjì tó dúkó òun náà ìsìlámù kí ló gbọ́ àyàn káma yóò yí tàkì màmú fẹ́nà umar ìtàmítọ́jà ń wó yánilẹ́ màá kó wẹ́ yẹ̀hùn yẹn dọ̀ àmà má dín ní gbà lọ́nà àbòjìlẹ̀ tàkì ní jíù mọ́dọ̀ abdullahi ibùnú sẹ́bẹ̀ẹ́ عليه لعنة الله أنك دي ولا disguise كونغا مدفع قامن إذا بقامين يكوت يبو يسرى دين الإسلام نبوسيش بب أبيبي بيتي بيتي لهم أبيبي باكا إلا بابا جلهم ننالتي أبيبي إلا باكا إياتي يانا نبو قدو قلبونا في إسلام في الله ويتو يو nínú gbogbo orí alọ́wẹ́ tó ń dédé ẹgbà màtí mú bá yá ń sẹ́nà bọ́kár ọwọ́ àdín ìsìlámà fún màtí ìkótó ewé yìí ẹ̀tù ewé yìí sèrè wọn lẹ́kàkì wá lé àti nìyí inú bóòkì ejú kí ti fẹ́ yìí dùn náà á lè màtí mú bá yá àwọn kí lè dàmà bàbá òkè níbi má yìí ẹ̀bọ̀bọ̀ làlẹ́ ti dáná kú bẹ́ẹ̀kì tí mú bá ní àlè. Mobile that is out of allegiance. Bí Sẹ́dúnà Ali, ìyàmọ́ làlẹ́dù dájí, ìyàtí níbi ti campaign on the ground. Lẹ́nu ọmọ rẹ̀ dúpẹ́ kẹrẹ́jọ ẹnu. Táàkì délé ṣàwúyí Sẹ́dúnà Umar. Ń gbókì namúnẹ Iran yìí nìyàn namúnẹ. Iran yìí up till now, ti yìí nìtọ̀ na gọ́fmẹ̀ntì máa. makuja viislamu kisasi tu kidia papayo uyaduka miju na maja kwama papa amai malizi abwera ama una una maleku magoi sana amor wa destroy tulla saidna umar ene kiwako na eh, umar masalaki amali akini ya dini ina no yi ma bo ma ki yana ene len ene ki pe sayyid na umar yi abu lu'lu'a alayhi la'natullah o yi no ye ni ro nugo nugo mami ma ma se gold ma o yi ko yi ma o ma ya wo abuya tari ami shi a ami se ka maka ma masikafiri madisguise wala makama chapapare onshama rafida history mache nehu biti biti biti biti origin mambo kikuye uchanki suraika kadalugu vyele budojele nasara kojotunga mikristano yimale wa'adullah la yukhlifu llahu wa'adahu walakinna akthara nnasi la ya'lamun ìgbálótánà yóò jọ ń ṣe aláwé àgbálótánà kẹ́ńgá báyìí ti dé kí ó dá báyìí ẹ̀ńgá báyìí ti dé kí ó ṣe wọ́n bá báyìí iná dókè wọn ìyẹn wọn ládàlá ní ṣe dé kó sókè àlùkọ́wọ̀ ló ń yóò pẹ̀kọ́ ولكن أكثر الناس لا يعلمون أما نجي لمنا ممدن ما قوجوا أجوا في البروميسنين tolile ọjà ya gbòsìgbò ka emphasize ọjọ́ lẹ gbogbo kì á ṣàdó ha mọ́nù dúnmí ọlá náà máa mọ̀jọ́ yí ọjọ́ yìí ọjọ́ àkàkà mẹ́jọ yìí ibi àmọ́ àdọ́mọ́ abẹ yí ibi lẹ́nu ọjọ́ yà ma fail tòdì ọ̀gẹ́lá máa ló túbọ̀ kẹsí náà àìka pẹ̀kọ́ hàn má ló yín ha máa yín gbé máa bú bà ha gbé dúdú mgbe ma mit adu akpa n'iwu amunee ọ ma ama du udunu ihe ma atu iste dị kama tọspekt ọ ya ịma de tọspekt ala instead of ọf vice bata kekele ka mụ onye ebi ene ahịa ude kpawa ọ dzo ya dza kọla n'ifu ịz akpọ chen. wụọ adịla mgbalịta n'iwu ụdọ. lẹ́yìn ọ̀pẹ̀lẹ́fọ̀ bá wà àdáwó ọjọ́ àbọ̀ fúlù promise wọn ẹgbọ́n tọ́dọ̀dọ̀ yíyọ ayálẹ̀ wọ̀láàkínà àtàrà náà sì láyà àlẹ̀mún àmọ́nà promise náà condition ki aje moja ni tirma fulfill huma unuge ma mitopun ma mako suspect ojo kojo a disappoint one zamana nabia sallallahu ahu wa sallam atojo ka ogba nabia iwabia nabi ibi yenu bi ojo ibi hun ke yenu hun gene ko na sha do akojo ke na ke bi na ko ànẹ́bí àkíní ibi wa pẹ̀kọ́ ọjọ́ àgbà tí a ṣe wọ́n fẹ́lẹ̀ bọ̀tàn condition òkọ́mdà tó bi wọn yẹ òkọ́lẹ̀ àdẹ́ òkọ́lẹ̀ dẹ̀ ẹ̀bẹ̀lẹ̀ dùn náà alò ẹ̀kí bẹ̀lẹ̀ dùn ìnà ẹ̀hùn dùn yẹ sálùkẹ́ bí nàbà ẹ̀ ṣàdùwà ọjọ́ wọn gùn bí omi kó wà yọ omi tọ̀gbọ̀n méjì ìgbìmọ̀ ní nàìjíríà omi kó wà lónìí àwọn kan níbi káyín ẹlẹ́dẹ̀ yẹ́nu wọ́n látẹ́kù bẹ́ẹ̀nà ẹ̀ẹ́dẹ̀rù sáfí ìbí ẹlẹ́dẹ́pẹ̀ kọ́ kẹun dúkẹ̀ náà bí kọjọ́ kí náà gbà yín ẹ bá ẹ alọ ẹdẹ ẹbẹ́nẹdún nàá ọ̀nà ọjọ́ dú ẹ̀ṣẹ́ alọ́kẹ́ bí ọ̀nà yìí gẹ̀bí ahígédé ọmọ òun la fi fẹ́ pẹ̀lẹ́kẹ́ abíbẹ́ ẹ̀dọ́ yìí kò ń akẹ́dọ̀ òun la lójú bọ́mù ojú tébùlù òun a máa dùn lójú bọ́ yìí ọmọ gbórí kẹ́ẹ̀dẹ̀ iná múnà ló dẹ̀. obstacle kìí ajọ́ wọn yọkọ̀ قل فليؤمنوا بي وليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون حتى قال الله يقول رجلا أم obstacle في ما جوا جابي بيان إذا كنت إيه أكيد أجوا بيبي òun yìí kì í ẹni wẹ́bí orin ibi òun ápẹ̀kọ́ òun yìí ìyẹ́ hàn níbi òun kí jẹ́rọ ọ̀nà kọjọ́ agbèbí lè ìṣojú yí wọn náà kàmẹ expect kọjọ kí gbèbí amẹnike dictate wọn yọ bàkọjọ dictate hàn náà àmì àwọn ẹmẹ ń wàjọ wọn yọ èyí nàná wo pẹ̀lú àwọn ẹgbẹ́ ní ìgbìmọ̀ náà ẹgbẹ́ Hmm? àtùwọ́lá yín ọjọ́ yìí àkẹ́kọ́jọ́ e yín àwáyé ẹlẹ́nà gídò yìí na eka. wọ́lá yín ti rẹ́nẹ̀ kà yìí àkẹ́kọ́jọ́ dùpẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn àwáyé ọjọ́ tẹ màbìtà dàdé wa iná dúwé wa kì má jà ọjọ́ àmọ́ ọjọ́ ma ona kidute ka humo ile arata ne ka humo lona le yani anebi kidute jibere won ni bi ko na bi en ke bi ko yo ki mudu e o yo li akenu le wa we ba ya nya da ka nya we ki a po na yo na we o yo atini ke de ko ki anu bo yi lo yo na en ke bebe nga ba yo e ba yo ko de le we ukọlọ gị ya nụ gbugbu ego atinike na oyo na etukọlọle ya atinike dị ụbụ mgbe ya omemere emda ya kọgwa abibi ọma ẹ̀ẹ́dẹ́gájì ẹ̀dìkùrà a ní ẹ̀yàlẹ́jì ẹ̀dọ̀bàtà wọn ni ẹ̀kẹ́ tí ní ilẹ̀ mi kọ́dé lẹ òkú ọ̀nà ọyọ́ na gbogbo kí mú dáadọ́ ẹ̀ bá ẹ̀wọ̀n òṣèta mẹ́

لا يخلف الله وعدا ولكن أكثر الناس لا يعلمون ebi ẹwọn mẹ̀mẹ̀lẹ́ kàdọ́mọ́ ẹ̀bí ọjọ́ kí mú dúwẹ́ ẹ̀hùn kẹtí ní lẹ́yìn ọjọ́ kọ́ dúwẹ́ àmá ní múdà ní léèrè atúkàtà bíbí kàkẹ́yìn fọ́ atúkàtà ń kì ní kékeré báyìí ọjọ́

ọlẹ́dì yá ya ẹgbẹ̀ ìbálò ẹwọ́n líle bí ẹgbẹ̀ abílẹ̀ tọ́ ìlíbi ẹ ẹwọ́n ọgọ́ ìkẹ̀ bí ọjẹ́lẹ̀ aláhùnmúdó ẹ júlàgbìmí ló ọjọ́ náà múdà bí lẹ́hùn náà rí náà ọjọ́ mi òun múdà máa ló alẹ́ kó mi ó ẹ lọ́jọ́ amma na ne ka te ne ba inda ho da ne le ima en ke busa be wa so ma to yu yi imu du pile bi wa len e bi ko ko ma ki ko ko tan wala wa'ada allah la yukhlifu allah wa'ada ولكن أكثر الناس لا يعلمون oyin àdùn àìpọ́kẹ̀ ìnẹ́nẹ́kẹ̀ abíọ́yé ibi adowe bulubulu duk enye helen adowe wa edo otu ye dụ adowa yo memelo ole ka nibi ni enye dinji enkete ni ojo duwen ojo pe bi ekon wa'ada allah la yukhlifu allah

تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت الألام العظيم تكو قوانو يو نما يمدو مدو يو uwe gilivi kiwazi makarevere mutu kiwane ubabai kiyo kona mẹ́ta yóò yìí wèlúlù kona méjì ká yóò kumane oka dosu mejo hospital koka dodoka hospital yi uwe made uma e yowe we ma dodoka yosu mejo hospital ta e ma to ko ku hospital wonyi amo to na le ogun ma pa ma nara e te jo na we na dukere ole ara wa ba lo te wule te nku na che kunale ma che abekɔdɔ ki wulɔ anane onyi mɛ ɔyɔ ɔgɔ yi uwe ŋɔdɔ lɛ ma wulɔ ane onyi orthopedic hospital wo mama de tu ɔdɔ mɛ ta yi ma tɔmɔ ta e dabi e onyi yɛ oyi anyamɛ ma wu mama na wa yi e. ama gado aŋu kɛtɛ ne kɛnɛ dɔ gu kpe ko biɛ tɛdza lé yi osu mɛ yi ta. kẹyẹn àmàdọ́ yóò mẹ̀mẹ̀lẹ̀ bẹ́ bí oyú ibi ibi kíríkì kọjọ́ máa dẹun lẹ́wẹ́ ní tọ́gì mẹ́síbà kì máa wá sẹ́rẹ̀ bẹ́lẹ̀ ọjọ́ máa dò ẹ̀dù pọ́nà yìí mẹ́síbà lẹ́ ohun ìyẹ́ mú yọ tí ìlàálẹ̀ accident ń ná yẹ ní àbẹ̀kọ́dọ̀ yìí máa lọ́ kì máa lọ́ àná kẹ̀dá kẹ̀dọ̀lẹ́sẹ̀ gbúrọ̀ ìgbúrọ̀ ọba nà máa wọ ìmọ̀ nù ó yẹlẹ̀ àmọ́ ọjọ́ mọ́dù ẹ̀dù pọ̀ náà yàn mẹ̀sí balẹ̀ ìyàmú ẹ̀yọ tí ìlàálẹ̀ ẹnu ẹ̀kù ẹbí ọjọ́ mọ́dàdẹ́ni ẹlẹ́wẹ́gẹ̀ lọ tọ́ọ̀nà kọjọ́ ti ẹlẹ́gìdẹ́ ìbí ẹ̀pẹ̀kọ́ mẹ́ àbẹ̀kí pẹ̀kọ́ وعد الله لا òmù alákàmà kìyà rí ẹ̀rí ẹ kìyà kégbà nẹ̀ kí yẹ dẹ́ kìyà wọ́n ti kí yẹ dẹ́ da mọ́ gbàgbà dáwó òmù inú yẹ níbi ó pa ti imanu awokɔŋɔ nibi sulemanu anibi sulemanu tahuyi nini awuyɛ toŋɛ gosi-gosi do nyagbomo ɛlɛdawo oyo ɔyɔ ɛkpɔ wotɛ òun lẹ́wìn àwòwá bí àlè ọyọ bimesiba gakanya olokoloko kimawakere biye ire matori akanya kimawakere biye iye inomani anajuni nenege agboyungen mesiba ye wakere biye gidecha akanya ngichengu ngojo akumye ya mo uyengu eledu konga mduteke kuyabo biye ile ete gbon da holedomo ìyá yìí lẹ́kí kẹrẹ bọ́gẹ̀ ní ìmúdàtò jẹun yọ aníbisílẹ̀ mọ́nà ọ̀làkà ní yẹ iye mojúdó kàdánà wọn jọ jẹ́ ní bọ̀kọ̀bọ̀jọ́ àwọn ọ̀nà ẹni dúkí suspect ọjọ́ kàkọ́jọ́ fù ọjọ́ fulfill promise nínú no inabok mahala alikuwa macha agoka jacho kapini boki ilikuwa macha aidu makama dasivyo ya makikiliki kikiliki abajo boki ara yumi yocha ebo matene kwa gaskian so ojo fel promise adu no ولكن أكثر الناس أمنوا إلى منى لا يعلمون ما معنى قدرة أمي يعلمون ظاهرا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون يعلمون ظاهرا ما متجدا أوكا كويلمي من الحياة الدنيا لقوة ميلة شوكا كويلة إنه تدبل محمد بن أمين السنكيتي إيه تفسير مبوغ البيان يعني ليو قوم ما وأعرض عن من تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغ من العلم نجي قاعد بيانه كتولة شوجلة ما تنو ما ودون تدو ما إليه primary secondary gbogbo dìgírí gbogbo tí phd lèwí phd gbogbo tí prof ọmọ ìwé ilẹ̀ ìkété lẹ àtàkì alóṣù màmìnà náà èyí skúlù nígbà yí skúlù ọmọ ìwé iná ọmọ ọṣẹ ìlú ọmọ ìwé oko ẹgbàgbọ́n agbábúbú ìmẹ̀gbàdo ẹ̀kẹ̀yìn àgbẹ̀ agbúbú ẹ̀ náà dúkìá kọ̀ọ̀bíẹ́ni iga na ti igi aka na iyo nga gbogbo imata gbogbo leja na ndu ye ya ewa olè abájọ ọgẹ èèyàn ánà gbọgbẹ olè abájọ èèyàn oúnjẹ olè abájọ èèyàn ẹgbẹ ọlá ànà ọgbọ ọgẹ ọyọ kẹna ọyọ tó nẹ ẹyẹ e ń ọyọ tó nẹ ya ẹbí ń ṣe lú ẹlẹ àti ẹyọ rẹpẹrẹpẹ ẹmúdàtẹ

abẹ̀kánẹ́ ń ọ̀rẹ̀ ó káyá kì gbókúná kìdágó lágbàá yóò kúná ọmọ ẹ̀dọ́ ewu kẹ́ẹ̀dọ́ ẹ̀ẹ́nìkì bí ọmọ tó nu mẹ́ẹ̀ ló lọ tàbí ọ̀nu mẹ́ẹ̀ ló lẹ́bà òwúdó ẹ̀lẹ́kẹ́ mdàmdà tàkì ẹ̀hún kìkà yìí ẹ̀bọ́n wọn lè bọ́gẹ̀ níbà òwò nù náà gọ́ọ̀gì mama ọ̀tíagada ẹ̀mú mínàlá àyàtì dúníà lùgbẹ̀mí ilẹ̀ wọ́hùn ánìl àfẹ́rọ́tí hùn gọ́ọ̀kìlò ẹ̀ǹgìdú lùgbù kwánà ọjọ́ náà lùgbà dínì alùgbùmáṣàlọ́ọ̀lá ẹ̀ǹkì àná dínì ṣe ẹ̀ǹkì àpàdínì bí ẹni gbọ́láyọ̀màṣe òwútẹ́kọ̀màṣe ógbórímàṣe ògbòdù tótó ọlọ́ọ̀màṣe ògbàmùyá ojú ẹ̀dù mẹ́síbà lẹ́kẹ̀rẹ̀ bọ́ ọ́nà mọ̀nà ńlá oyé ni àwọn lẹ́mí yẹ́ tẹ̀fẹ̀ kẹrù ما خلق الله السماوات والأرض وما بينهما kade obele ni mana ngojo akokola mbe ko macho ogbodu gbe adini ojo mamon eneki moya sisene ugo mama ya koten mẹ́ẹ̀tù kọ́ dédò máa lẹ́kọ̀ọ́gbọ́ yàkókò yóò máa ń bókù náà kọ́lá máa kùn aláwòye ni àwọn lẹ́mìí tẹ̀fẹ̀kẹ́rù fi àǹfọ́sì yìí ń bó kò màmá gbúdú mi ọlọ́ máa pa pókìtì ilẹ̀ ipa pókété máa tẹ́ni kọ̀lọ́ yóò nà má dọ́gba mà ní abídẹ̀ má pèbè sí fi àǹfọ́sì yìí iyo yìí kọ́ ọ̀la máa ń nẹ́ máa kálákọ̀lọ́hù sàmáwá ti wà lọ́rùn ọ̀yọ́ sọ̀nà yálẹ̀ ní ibi wọn arúgbọ̀ pàánẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ náà wọ́n máa pẹ́ òkè dàgbàdo yálẹ̀ pàánẹ̀ ilẹ̀ bìí hap ṣídé ìṣe ṣídé payẹ́wò alhakọ̀ yàní todukó na kí pípé kí jẹun kí sàdé ní gẹ̀ẹ́sìá ó yálẹ̀ pàánẹ̀ yìí pẹ́ òkè iya ṣùgbígbélẹ̀ àwọn ya ti ní ya yá tẹ ilẹ̀ ajẹ́lì musamman a tẹ́gbà ìkọjọ́ ọ̀rọ̀ mẹ́tẹ́ ó yẹ́lẹ̀ ní déètì kọjọ́ anyá kakó ìzẹ̀ṣẹ́mkó kó wẹ̀rọ́t a nẹ̀yí ìnàgbàkọjọ́ anyá kakó abọ́lẹ̀ ń ọjọ́ anya kókó pàkóṣakadé àìdéhùn ihe àpèbè lẹ́nu ibe pẹ́lẹ̀ aláwọ̀ akọ́lọ̀ ẹ̀gà wọ́wọ́ ìyàdó ọ̀dọ́ wa píbi mẹ́píbi mẹ́píbi mẹ́píbi ibe wọn na pẹ́tàkì àmọ́ ọjọ́ ibe pẹ́lẹ̀ ibi ládùn ẹ̀kàkọ́jọ́ ṣẹ̀dọ́n àmì fìlọ́sọ̀fà àmì àbínà àmì ẹnkà bí màmá yẹ́kẹ́yẹ́dọ́ wọn ni àmì àtẹ̀yìn ma wá sí mọ̀kọ́ọ́bẹ̀là that is ẹnkà àmì ẹ̀dọ́ alẹ́ ní orí èkè ma wá túkọ́ alo bá almajiri uh, abu hanifa kàmà má yẹ kọjọ́ ẹ̀dọ́mọ́nú ma wá sí dìbẹ́tì ma dọjọ́ dìbẹ́tì tẹ́ ọjọ́ ma tó tẹ́ ma sí dìbẹ́tì kàkọjọ́ ẹ ma yá sí dìbẹ́tì lóyún ọjọ́ dọ́mọ́ àfẹ́kọjọ́ dọ́mọ́nú ẹni on the side of amabapa ìsàbò hanifa yóò nù gbẹ̀ngẹ̀ wọn máa ń ẹ̀ afẹ́sì náà yìí àmì pòfẹ́sì lélẹ́ẹ̀ kojane apen greek latin maya doji ama wa proof kojodomo kojodomo òun ẹ̀ atẹ́ni proof wọn máa kọjọ́ uma, ọmọ àwọn èsì wọn òun ní ọjọ́ màdú tẹ́ òun ọjọ́ lẹ́yìn àjọ àwọn amóhùn ẹ̀dú yẹ yúyọ mẹ́ ibi ẹnìkì ṣejú abu hanifa kí wá kí ìkàwọn ejúmúyá ohun ìwálẹ̀tì àà ẹnkà tọ́jọ́ tẹ́ ábìlẹ̀kẹ̀ wálẹ̀tì kìí ṣe kọ̀kẹ́ wọ́dẹ̀ yẹ́ kó àmẹ́sọ́rì ohun ẹgbàdé yóò ọkọ̀ ìyáyìí

olè afíìsì ọláhùn meanwhile abóyà máa kẹ́ olúkẹyẹ ìlẹ̀jọ́ ẹ̀sọ̀nà rẹ̀ lẹ́ lábẹ́ ajẹ́jẹ́ kọ́kọ̀ kí ọláhùn fíìsì kí dáwẹ́ yá ọkọ̀ ní kí fíìsì ọláhùn kí dá mi sídẹ́kẹ́ mdò náà fíìsì ẹ̀lẹ́ ó yẹ́ lè pàǹdẹ̀ kó sùpóòlù omi ka ame ko dúkìá kọ̀ntrol ma dọ́mọ́ amẹ́nẹ̀gbà dúkìá yẹ ti àti kọ́kọ̀ owó inegi fíkìtọ̀ láwọn tẹ́ yá yìí ní ìyìn múdò ṣùkó olùpá ò ìyìn alòlẹ̀ kó lẹ́wọ́n kí àṣẹ tó yọ ọgbà omẹ́ o ní yá ní ṣéde kí ni o ó lẹ́wọ̀n lẹ́yìn àti pírètì àbáyé amúlùkà àwọn gbìyàn gbìyàn ni is well constructed ugbẹ́nẹ́kì náà kiri ó yẹ́ ní russia ìyàmí àtẹ̀ ìsìlẹ̀ ní tíṣà dágì kílásà tíṣà ìmọ́tọ́ ni ya kama imodu ni bodo ya eh, ude me bodo imodu ni rula ya eh, ude me rula imodu ni pen ya eh, ude me pen yunga tame nini oyoha mbo yoede nama lino bodo tudeme doki bodo me amali bodo tọ ọyọ mẹ́rin ikọ̀lá mẹ́ agbọ́n mẹ́ àdúlù kàkí kọjú àlù dẹ́n ábí lè kàmú ní brainwash ní àkàánà kọjú ẹ̀dọ́gbọ́ kàmí ayẹyẹ òun ọmọ aka kò yà ayé mọ́tọ́ ẹ̀kì nà dínì ìsìláàmà ẹ̀kì má lóyí follow me baby kí lóyí cock style kí di life ń wú di láìwò jọ cultism ní òun yàmọ́ odò dágbé ìkwáni yẹ́ sáwọn adò ìwọ̀n ẹ̀ yẹ́ ẹ̀hán yẹ́ sá ẹ̀hùn dẹ̀ títà ọdún dán yọ tẹ̀mí títà ọdún dán yọ tẹ̀mí títà ankeliko na ana maki inakeli ngicho ne yi ngbongide angole kọlọ ẹmùjẹ abúlùúndẹ èèpa e ìṣẹ́ abeke dudu. ibe ibe unẹ ibe ngbòmí ibe yede. ibe jẹ́ abeke àbẹ̀kẹ́ pa ya de kẹmùdùn e <coughs> wa akazuri ko daga ba yim aboji fobo hita lezi kafara ya mi student eke yun eni no nga to ne ima de se ke ni ke mi sense ele du ngama bi kolo ele bulun kama hoso taka ma ye ke ni sense yi se ke ma ne ke proof ngama ki sense unde ku go ki sense unde bóyá pé kọ́lọ̀ ń dẹ́pàá kò lòun dẹ́ níbà bàkọ́ náà ẹ̀mà ẹ̀ ní sẹ́ǹsì ní ẹ̀nà kì máa ní sẹ́ǹsì náà láì láti dúdà àwọn àmì àdúdà so tafakkaru fi khalqillah wala tatafakkaru fillah mẹ́ pé bẹ́ pàmò ọ̀nà ọjọ́ kìí ṣe tákíjẹ́ ọmọ ọjọ́ imúdàjẹ́ pé bẹ abọ́zọ́dé dẹ́ ẹgbàmọ́zọ́ wá abọ́nà ọzọ́ dẹ́ édágo e àbẹ̀kẹ́ édágo àbẹ̀kẹ́ wàánẹ̀ ọzọ́ patrol ẹ̀kínìkẹ́ e lánà ẹ̀mọ́ e nà yé bìlí ìdúmẹ́ tó dábálẹ̀ amir ibn qais yẹn àkẹrù náà ti farhan fi láàkọrọ fi dúnìyà yéèni ẹnẹ kì yánẹ dáwù tulẹ̀ òkú àná ọjọ́ náà ìsẹ́nẹ na dúdọ̀ kọ̀kọ́lọ̀ tulẹ̀ yìí lẹ́yìn. wọ́n sọ̀rọ̀ náà ti bọ̀ yìí kan bọ̀ yìí kan fìlà àtọ̀rọ̀ ẹnẹ kì yánẹ wà yìí tulẹ̀ òkú وأغلق الناس إيمانا إنك إيمان فتلقان أجونا كمان نغانيهم كي أكبط الأجونا أكثرهم تفكرا في الدنيا إنك دي لك شوشك بيبي يجي alùpùpù amọ̀jọ́ tó lè ilẹ̀ mìíbà òun ni máa ní afẹ́kì anyá ti kò ń pa àwọn ọjọ́ rẹ̀ tó dẹ́hùn ẹ̀gà ọwọ́wọ́ kọjọ́ akọ́lù wa kápíbe wùtí ibi pẹ́lẹ̀ ní ẹ̀dùnmà kọjọ́ dọ́mọ̀ tó dábálà láwọ́ yẹ́ ni iná fẹ́ kálkì samawadi wà lọ́rọ́dí suratul bakara واختلاف الليل والنهار لآيات يا لمران واجري إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك تجري والفلك تجري في البحر بأمره وينزل وينزل من السماء آه، آه. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والسحاب المسخر بين السماء السماء والأرض لآيات لقوم يعقلون نغانيكو yọ́n gidú yọ ọ̀nà kọjọ́ tí ọ̀nà yálẹ̀ pánẹ̀ ẹ́ gbogbo gbogbo kọjọ́ ènìyàn wọ̀sàhábù mọ̀sàfẹ́rì bẹ́ẹ̀nà sàmá ìwọ̀lọ́ apá kọjọ́ òun lọ bọ̀ tágbàdé yálẹ̀ pánẹ̀ kí á fọ́ọ̀mù omi ìfọ́ọ̀mù wó wó fọ́ọ̀mù òkúta àkómi yá ó yálẹ̀ gbòkì máa uwo lẹ́lẹ̀ òkè wọ́yún gbogbo takìjọ ń adomi ẹnì wọn uwo lẹ́ òkúta lẹ́wà nù amánẹ̀nù báàpù ọ̀pọ̀pọ̀ mẹ́rin lẹ́dọ́ ti àná ẹ̀dọ́ ń àti yẹ́wò yọ́dọ̀ ọjọ́ ohun ìṣe omi ìyá ń ma ibe kama ango kpekpon le ya yauma yawma bikum yatazakkaruna ibi waji tukolo tudabalo tutala suratu ali murana inna fi khalqi samawati wal ardi واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض أه؟ ربنا ما وعد ما خلق هذا باطلا سبحانك فكنا عذاب النار ولا يبرو هجو تطودا بالي آه، يويف حديث هشام ابن عروة يعني إن الشيطان يأتي أحدكم فيقول ما خلق السماوات والأرض ebile awa kere bene dume kanibi kanware ya nya ka tene je sono yale ke fa yaqulu allah ado yo imumu da yene ojo sona hu fa yaqulu man khalaqa al arda ene sona ene fa yaqulu allah ado yo imumu da ojo sona ene fa yaqulu man khalaqa allah o ti tala ibili ya ya tume nini ene sona ojo ngbo ki madu ko ma pe betun ngbe bila du mate ke ku ba yo فإذا أحس أحدكم من ذلك شيئا فقل فقولوا فليقل أنا دوك الله كان لا يعوكي بلجن وهم با بكبلي يقوم أو كان لك يكي آمنت بالله وبرسوله أو كان دوما كده شانكي بلجن وهم حديث الذي صحيح بخاري حديث 2000 276 ọ̀làbìrò ẹjọ́ tó dábálẹ̀ àwọn ẹlẹ́mìyàtàfẹ́kọ̀rọ̀ fi àǹfọ́sẹ̀gẹ̀ máa kàlàkàlọ́ àbẹ̀kúgbò ọjọ́ ni láyá tẹlẹkọ́ mi yàtàfẹ́kọ̀rún àtàfẹ́kọ̀rọ̀ kọjọ́ ní yúnwà àmì mẹ́lẹ̀ ni máa kàwọ́wà mẹ́ni mẹ́ni ó nẹ̀wílẹ̀ inẹ̀lì ìsáná ìzà àrọ́dà ìsànà ayẹ̀nà àlàfọ́bùlù tẹfẹ́kùrì ṣe ń kó nẹ̀wìl àtẹ́mì kí ni àtùlẹ̀ ibẹ̀ pẹ́ píbe píbe píbe ọgẹ́ ọjọ́ àkàkùnà kí píbe píbe píbe èmi abájọ yẹn ni àwọn alẹ́mẹ́tẹ̀fẹ́ kọrọ fi àǹfóṣe ibẹ̀ pẹ́lẹ̀ ẹni dúkì máa tẹ́kì àtẹ́nì kí píbe lẹ́ kí ànú rọmẹ̀ wọn gbọ́jọ́ fọlẹ̀tẹ̀fẹ́ eyi òdodo fi àyàtì lẹ́yìn wọ̀l alamat ó nà kí kíbe àmàdùn ọjọ́ pàmì ìjùwé ìjùwé ẹnu kọjọkọjọ wọn ti àyàtì mẹ́ngbòrọ̀ àmẹ́nà wúwà wúwo kọjọ ti yọ púpà yóò kì máa nẹ́nẹ̀ dúkìá bọ́ jẹ́ níbi tó ń ké tí ìyẹn ẹ̀kéjì àfáàní àlàáì wọ̀nà àmáà العلاء أمور يوجو والنعماء العلاء أردم والنعماء أرلب دم من ده أرأي ينجو أوما يكي يجوكي ẹ̀píbe kòóhun ẹ̀wùnmìjẹ́ takọjọ́ dòrà ẹ̀dẹ̀ ọlẹ̀ ẹ̀nàmìjẹ́

urome ko jadu e te gwango jadu e iya muda mi ebiene ne ne obo yo ile wi ka te do ile wi yo kale ma ko e iya me muda mu e ga dadi no yo banya te mathalu alladhina yunfiquna amwalahum fi sabilillahi kamathali habatin anbatat sab'a sanabil في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم imu da ko eke adati ni ozo gbanyate imu do kete ne na deri me bi eyan pa kodomo eke yi ohun koloko cheche odubu me bi won jo ko ene to odubu ogbo me bi e, ene ka si 1000 me 1000 e ga 70 won jo si million me bi koloko cheche ko dede una kikide yona ni daraja ani rank kukolole ojo adungona ogene ide yamu ya adabu wane ngone enko na kibe eketare ekelle arabi fi iqabihi ha ile akanya kojo adu kerebone ewo je mojo ada kanya kerebone ekibe akanya kerebone ina akanya ya kerebone kiamdu bohema ya yam ya te bohema ya ni le gojo ina akanya ya kerebone akanya e, e bate bate le chekede elemi e ti telele hondo yo nada una kikbibio ya meule abi ale ti arabal ekelu fi insanihi ilayhi one kige yon ko yo che chemu we one وجفائه له ما يالك نتالي ببيه جدو جوك ali bibi ele e continue la beki e mo la e gbada ti kemu da bi abojo bi be ona kemu da bi abojo amma ma wa inna katiran minan nas gaskiya nan nan na kwe ha mune bele ko irobihim e, idulu be dek ma anya royi ko yo ma kwa no yo na le kafirun wallahi ma te jiwa ma te ko katina do ke yenga ma anya royi ko yo ma gbegbe le o na le ku ke o cherane e ke ina gbadu la nga dabidu gen oyi lamune en kuma goro de oje kade ogo ke goro ne mana ibili mu dun aka mu de ya me yelo shange aye to kwa ibili ibili kemi oyo demi de mi ibili ko na no ya me un bi mu ti yo ngbe un gidu ti yo wo de wa ma je kene gele ko oyo du ibili je yana te ke da kuwa emda nya doma abue yarida ya doma maunda bibiwe hilemi komale kama ya doba au kebilia nya kanga bomu manya bewa leiva kako babe dare menya yele ebilia dinai lugbe iye dinai yo yo ya mehundu tuyo kaka muni aje kuye bilile ihe bodu niile kana mba atai aji okwo duk bo mabewa bu marule hata mobe mi kubuyo mabewa mi ko kujimoto nda jatami o mi ka ìkúta kùmà bí omi mẹ́ omi lẹ́ ọmọ ìṣàbó omi omi ẹ̀mẹ̀ gbàgbọ́ iwa ilẹ̀ ní ìṣàbó wù ní ọjọ́ lẹ́nu tí àwọn kòmì ìṣàbó ìwà mẹ́wọ́n bọ̀ tá kòmì kókà mẹ́kòmì àbúdà rẹ̀ ìjì kòkò tí mọ́tọ́ mọ́ àwọn omi ọmọ kanú omi omi ina leka dubere mimi membo kwa mimi le na gbetake epo au mi muda bia amelete de umia mikokuvile vi ala kama na rajudu wa na'am أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا kika allahu ona kolanga mi kafiri ko paya ige يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم الغافلون aye kana ko jiti awalam ya tafakkaru aye kana wuji ma joti awalam ya siro aye jodu ji makubin ye ase agini awalam ya siro amma ma yawo kuma ga gone fil ardi ujanan fayanzuru kuma tijani kuma gun kaifa kana akibatu alladhina min qablihim aluki okitala be ki dogbanguma iya mene boki soye gbiti be ki jinwa kolo yo be ki nwo kama oheneme be ki nwo kama mda manana me kuma roke de ngoyo kwekni na yigi de dani ati akokola na america yakokola ni french yakokola ni Eh, united kingdom britain dani akíyàkọ́lá ní mọ́kí àṣetọ́sì kìjọ àmì russia soviet union china òṣogbo kìkójú kò muhammad àmì super arrogant muhammad is super power nínú aláwọ̀ á challenge ma àwọn ẹlẹ́mìyàn tí ìrù àìdẹ̀máyàwó kó máa gbókù فينظر كما قن كيف كان عاقبة الذين من قبلهم الكتتلا أمي سوبر أروغانت بيكي دوبانا ما لغودو يلي كما دودو لما كما سوبر باور alukɔjɔ le fa ama nu mawu mɛŋini kɔmpɛku bee lɛ alukɔjɔ wɔlɔ bee lɛ ba kaanu ahyɛdɛ minhum owɛtan abegi legudu kɔjɔ kpama lɔ yɛlɛ amajama kati ene kpayu biti biti tabe ni ile yamdu kpayu buzelo wa atharu wa atharu al-aq mangolu seo yanege uzelo ujane nadhani ko mboka ujua ni tusiru al-ardha la shiyata fiha nadhani ko ogbe lusie kuma oya ne develop kusie ama ŋo lidi mege wa ameru ha ma ŋo develop urban area and rural area ngbi development ma ŋo te nu kpa iwubi development ge ye ube gele wudu so ŋi nubo kan wo ile kidago ma mo gado mo ama wo yiwo ma miejo miejo ma mu ti ma mu yi tubo kirodo kiromedo máa wo ó gba fam dúdú yín ewu ó máa gba fam dúdú gbogbo kí a nù pa yẹn àwọn ọlọmọ without machine máa ní ẹdọ wo wo ewu àní ni rẹ. imude e ewu ọ na ọ̀nà gbogbo igbela àmà architecture kò máa develop e lp egypt ẹgi pyramid kì amini àmìní ogun àtẹ́ta wágọ̀ adùwò tó ń wí ni olùpáyó àmì crane ẹgi àdẹ̀hùn kwanà tó yálẹ̀ ìdà ìgbélé ọ́ọ̀lì technology yẹn gbólẹ̀ nẹ màníkí nẹ ìtukọ́lọ́gì kámẹ́hùn páyó páyó dẹ́ kwanà gbogbo tó yálẹ̀ gidẹ́ màtẹ́ta yẹn àgọ́tẹ̀ yìí ni mánìkí màtẹ́ yìí ni tó challenge lẹ́gbọ̀n sọ́dọ̀ mọ́ ìkùrà á ni dẹ́ wọ́n á mọ̀ rò hà. Mamewu Nayi urban by rural area in development. Aksaro mimma amaruha eki toye kama kabiri ngini ate yewe mali. Ama ifa wajaatuhum rusuluhum bilbayinat amonu sema masewangu mapana reju sagada kiadu ngakubo yoma kui taka magu paluka maneyi magi development kidi ọwọ́ mayi technology kide pa mayi taki yọmọ yẹ gbiti ti pa ma níbi ma ebi tura ka gbogbo ma rọwọ kẹdọ àwọn super power kama ti super power ma ń arrogant kama ti super power super arrogant mẹ́ni mẹ́ni aṣẹ́dọ̀ mí na kúwẹ̀tẹ̀ nù àṣẹ́rù ọ̀rọ̀ eo ya na kap mgbane gị nukpayo ugbede ewu deju gbee develope ewo de mgbane ukpayo ila e àwọn de kọjú àwọn kọjú akakún àdàtà ma ya fama إيجا قويو سنك شون شمالتنا ولكن كانوا أنفسهم يظلمون أمن دي أما قوليما أما سلما راتيو القويو لفما ما أمامو ودو يجون الله ينهي ثم كان عاقبة الذين أساءوا ثم كانت عاقبة الذين أساءوا السوء أن كذبوا, بآيات الله وكانوا بها يستهزئون ثم كان عاقبة الذين أساءوا taki iya muda otitala umbeki shusebibi asa umbeki shusebibi umbeki ti bad discipline ejudo yoma mati discipline di mati bad approach pama nibi ma eon si urome mata su a urome bibi le ngojodu rama yilo oji ehun an kazzabu bi ayati llah tun kuma nege maye ojodu demi wa kanu biha yastahzi'un ama ayatul maqru'a ayatul manzura odada maya gidedu gi wama mamdu jaw mamdu chuke uke madaya ojoti ayo ojogi jamu nani imani ki wama mamdu chuke eki dupa magbayo takada matini ya yin bogi no takada kungogi numale matini chumaroka e ko yo tete ma gogi ya ma ma moyo ma ngo gele ma mutu ya yin ke ke ke ke ngba ga ya wona nga e mbele ame meni meni professor dio me otto islamic miracle miracle islam ma mú bí mẹ́gà mẹ́gà wúwo kìjọmọ́ káàkiri ọtẹ́ ọmọ kì í gẹ̀dẹ́ pọ̀ dàmúbi ń go mímú ti yá àká yí kékékékékékékékékéké. so èmi kì náà wọ́n yọ ni súnmọ́ kẹ́ni áti bẹ́tù lẹ́dín àtàwù sú àǹkẹ́sẹ̀bù bí ayé ti rọ̀ bí wọ́n kánú bí ayé sàjẹ́ òòlù. ayegide yawon ma yawon mune ibi suratu yunus التنمو للذين آسنوا الحسنى للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أولئك أصحاب الجنة هم فيها خالدون قالوا للمثاني إمي إليه ثم كان عاقبة الذين أساءوا سوءا أن كذبوا بآيات ربهم أبوسيتهما للذين أحسنوا الحسنى أبوسيت أساءوا الحسنى للذين أحسنوا عاقبة الذين أساءوا سوءا للذين أحسنوا الحسنى omongile kadele wa ziyadatun wala yarhaqu wujuhahum qatarun wala dhilla ulaika ashabul jannati hum fiha khalidun iya man idugba ko ثم كان عاقبة الذين أساءوا سوءا أن كذبوا بآيات ربهم àbúlé lẹ́sìn àásánú alìhùsùnà ọjọ́ lè kàdọ́mọ yẹni wọ́n zì yá dẹ̀ tún ẹ̀yìn ọkùnmà tí ó ṣáàdù ẹ̀yìn ọ̀rùmọ́ mẹ́ kó mbéèkì rátà nẹ̀ síkọ́ lẹ́yìn ọjọ́ ẹ̀yìn ọ̀rùmọ́ mẹ́ ìmdà lè kàdá lùkùnmà tí kàdé wọ́n zì yá dẹ̀ tún yàwọn nàìjẹmọ́ta ẹ̀mú àdínsì mùsùlùm mẹ́rin mọ́mọ́ ìjẹ́nà dòó máa ọjọ́ wọn lùbí àlìjẹ́nà láwọn bọ̀rọ̀ tọ́dù sàmọ́pàá ọjọ́ lé ọyẹ́

bẹ́ẹ̀kì tí èèyàn kọjọ́ dọ̀rọ̀ mọ́ọ́mà ọjọ́ kí mọ́ mi bá mi gbẹ́yẹ̀ mọ́ọ́mà ọjọ́ kí mọ́ mi bá mi gbẹ́yẹ̀ mọ́ọ́mà wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.